الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونجلله سبحانه وتسامى ونشكر له ونحصي عليه ولا نصني ولا نحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه وكما أثنى عليه رسوله صلى الله عليه وسلم نحمده على نعمه علينا ظاهرة وباطنة ونحمده ونشكو له على هدايته سبحانه وتعالى عما يشركون وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا إخوة الإيمان أوصي نفسي وإياكم بتقوى الله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 قال جل شأنه أعوذ بالله من الشيطان الرجيم سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتي من يشاء والله ذو الفضل العظيم الآية عباد الله وإن شاء الله اليوم تتناول خطبتنا ما تتعلق بأحكام المسبوق كما وعدناكم في الخطبة الماضية واعلموا عباد الله أن العلماء رحمهم الله تعالى جعلوا لهذا الموضوع بابا خاصا في كتبهم رحمهم الله تعالى لعلنا ندخل بحديث أبي هريرة رضي الله عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم يقول من أدرك ركعة فقد أدرك الصلاة الحديث ومن هذا الحديث استنبط العلماء الفقهاء رحمهم الله تعالى بأن من أدرك الإمام في ركعتين فقد أدرك الصلاة مع أن النبي صلى الله عليه وسلم قصر بهذا الحديث صلاة الجمعة كما سنبينها ومن تحت هذا الحديث استدلوا بأن من أدرك الإمام راك من أدرك الإمام راكعا فقد أدرك هذه الركعة واستدلوا أيضا بما جاء في سنة من أبي داود بن حديث أبي بكرة رضي الله عنه وارضاه أنه حتى يوما من المسجد فوجد النبي صلى الله عليه وسلم راكعان فركع دون صف ثم مشى إلى صف فلما قضى رسول الله صلى الله عليه وسلم صلاته سأل أمن صنع ذلك فقال أنا فقال زادك الله حرصا ولا تعد الحديث ومما سنبينها بإذن الله الواحد القهار أن من أتى من أتى المسجد والإمام في الركوع فعليه أن يسجدا قبل أن يدخل في صفه ثم يدب حتى يصل إلى صفه مستدلين بما جاء في الطبراني في معجمه الأوسط رحم الله الجميع قال عن ابن جريج عن عطاء أنه سمع عبد الله بن الزبير رضي الله عنه وارضاه يقول على المنبر إذا جاء أحدكم المسجد والناس ركوع فليركع ثم يدب راكعا حتى يدخل في الصف فإن ذلك سنة قال عطاء فرأيت عبد الله يصنع ذلك قال ابن جريج فرأيت عطاء يصنع ذلك أقول فرما هذا سؤال مسلم أترى خلق وكان جفاء النبي صلى الله عليه وسلم أنت لا بارك الله ما ترأيه في ألا ما نسأل لكم كان جفاء النبي صلى الله عليه وسلم أتى أنا يا أتى أنا صحابة عليه أتى بقى وأنت بقى أنت النبي صلى الله عليه وسلم tí àwọn náà nìkan yìí náà ń tẹ́wọ̀n tẹ̀lé ànábì sọ̀lá ọ̀sọ́lám káàlì wà náà ń tọ́ ọ̀kẹ́ pẹ̀lú ànábì akọ́kọ́ jẹ́ pé dúkìá àtọwó kò sí ètò ọ̀sán àǹfààní bẹ́ẹ̀ àfẹ́tẹ́ ìwà fìtọ́ ọ̀hún ọba nìkan nínú ẹni tí ó pàdé náà bá pẹ̀lú dáadáa báyìí ọlọ́dún ajé kan nínú wọn. ẹ̀yin ọmọ ìyàtí Allah subhanahu ta'ala ní kọ̀rọ̀ wa àti ní gbangba wa ibi gbogbo ń taari adéwò nínú ìjọsìn nínú ìbálò pẹ̀lú àwọn èèyàn tí pàdé ọlọ́run bá ti sàfẹ́kù ń bẹ́ẹ̀ ọlọ́ba sọ yìí pé àfẹnì ọba pàdé ọlọ́run ọba ti kọ́ndé sẹ́lìm pẹ̀lú ọkàtà lálàáfíà ọkùnrin òsì lè lálàáfíà àfipá ọlọ́run bá jókòó bẹ́ẹ̀ ilé ẹni tí ọ̀pá ọlọ́run bá ní kọ́lọ̀ àti gbangba ọlọ́run já wà nù wọn. ní kútùmọ̀ àtọkọjá àti báàbù mi nínú àwọn kan tó ta alákọ̀ pẹ̀lú òun tá à ń bá bọ̀ òun náà ni àwọn tó so mọ́ ìrun jẹ̀mọ́ aṣọ ìmọ̀ tí ànábi sallallahu alaihi wa sallam tó sọ fún wa nípa ìrun jẹ̀mọ́ bákan náà bí ànábi ti mẹ́ ní àkójẹ́ àwọn mùsùlùmí lérí wípé ta ni ọ̀wà kírun ta ni ọ̀wà kírun ta mú hadith bàbá ọba ibn Ka'b wà wípé ànábì kírun tán faqala shahidun fulan ńgbà tó sálámà tó wọn bèrè pé lágbájá ńkọ́ kọlù kọwà o àwọn èèyàn ní kọwà lágbájá ńkọ́ kọwà asọ̀tẹ́ ànábì sọ àti sọ bí àfọ Umar ibn Khattab radiyallahu anhu wàrdọ bó náà bó ti ń sọ tó ti máa ń bèrè lọ́wọ́ àwọn èèyàn tó bá kírun tán lágbájá ńkọ́ tí ọba rí àti gbogbo àwọn àkùwá ti àwọn àfáà sọ̀rọ̀ yẹlẹ bí àwọn ènìyàn rahman lẹ́nu àwọn àmú ìta àtàdé òní jẹjẹrẹ pé tọ́gbọ́jẹ́ pé ìwọ̀n jẹ́ mọ̀ tá a sì rí kan nínú àwọn sálàf tí ń sọ wípé kò sí ìrun kankan láti òun ti gba ìsìláàmù tọ́jú pé muhammed ẹni tí ń pèrún wá pèrún illa wa huwa ala kò pèrún rí ò pèrún pé àsìkò ti wọlé o àtúkọ́jẹ́ pé ìrun ti bá lórí ti dájú pé àsìkò òun fẹ́ tó tóun ti jókòó tóun retí ìrun afọwọ́ abúlé bẹ́ẹ̀ náà ni sọ sọ fún wa pé òun náà ní ní sáfù òun ò gbogbo sáfù alákọ̀ọ́kọ́ rí ní nǹkan tó ti ń tó bíi àrùbáyìn náà sáyẹn ogójì ọdún ní sọ bí àwọn sálàfù bí wọ́n ti kó àkólétà ìrun jẹ̀mọ́ àwọn ní ṣùgbọ́n ọmọ nìyẹn ni wá ó ṣe é ṣe lọ́lẹ̀ kan sí kejì kọjá yí pé wọ́n ṣáájú wa bẹ̀rẹ̀ ìrun jẹ̀mọ́ kí ni àwọn ìgbàjọ́ tó lè ta alákọ̀ pẹ̀lú ẹni tá a pè ní alimasibok ẹni tó jẹ́ pé ìmáàmù rẹ̀ ṣáájú ẹ̀bẹ̀rẹ̀ ìrun odò kó fẹ́ kílíà lẹ́nu bí ibùdó àkọ́kọ́ àwọn àǹfààní gbogbo gbàtà bá ń kírun fún Allah subhanahu wa ta'ala tí ìmáàmù wa tó ti bẹ̀rẹ̀ sí kírun wọn ni kí ni tí a fi kọ́kọ́ máa bá ìrun jàmáà dá wọn ni ká kọ́kọ́ wípé ẹni tó dé yìí tó dé lọ́wọ́ yìí kí ni a fi sọ pé lágbájá tó bá yẹn àbí ntí àwọn mọ̀ ní wípé kátó sọ ìpè ẹni ìbàjẹ́ mẹ́yì ọgbọ́dọ̀ bá Suratul Fatiha ọgbọ́dọ̀ bá ìmáàmù rẹ̀ lẹ́ni tí ò tí ka Fatiha lápòjúwe ìmáàmù kírun olóko méjì ìmáàmù wa wà kejì ó ń tẹ́lẹ̀ ìbá débi irun yìí pé ìmáàmù ti parí ẹlẹ́ẹ̀kejì ní irun wọn kò sì baraka yẹ nígbà tó sì baraka yẹ kò mọ́ yẹ eléyìí ni mo kí fún abákan nínú àwọn onímọ̀ yẹbi wọn bí Shawkani yẹbi wọn Bukhari nínú tí náà kẹrọ àkọlùkọ ìmọ̀ àwọn bákan náà tọ́ba ti lè bá ìmáàmù ní ẹni èyíkéyìí ààyè lórí irun ó sàjẹ́ pé ìrùnbá tó kù fún nínú àmọ̀dó sálámà ó ráyè ti tàkìbí lọ́dún ìhrọ́m tọ́jẹ́ kábàlà alákọ̀ọ́kọ́ tá a mọ̀ sẹ́gbẹ́ Allahu akbar ó ń tọ́pọ̀ fi ráyè ṣe gbóná Allahu akbar tájú àmọ̀dó sálámà ọ̀nà ti bá a ní kí ni ẹ fẹ́ fi gbé ọ̀rọ̀ ìdúró àwọn alákọ̀ọ́kọ́ àwọn mú ọ̀pọ̀lọpọ̀ òmùmù àbílà tó sọ nípa Fatiha tá a sàlàyé sàlàyé sàlàyé ṣáájú nípa wípé làákọ̀ látàlí mọ̀lẹ́mí yẹ́kọ̀rọ̀ bí ọmọ ìkẹtẹ́ kò sí ìrúfẹ́ ní tí ọ̀bá ka fatia àwọn alákọ̀ọ́kọ́ sọ wípé ìdánwò pé ìmáàmù rẹ̀ ọ̀gbẹ̀ ti parí fatia òwúlẹ̀ báyìí ìrún ẹ̀kẹ́lẹ́yìn ìmáàmù bá pẹ̀lú pé kò sí ìrúfẹ́ tí ọ̀ka fatia kò rí kà dèbò pé yọ̀gbọ́. àwọn ẹlẹ́kẹ̀ẹ́ ti sọ pé ẹ̀dí ẹ̀rí wọ́n wá mú ẹ̀rí wọ́n ní kí wọ́n fẹ́ múlò àbí ìsìyẹn ni wípé ó ń sọ ọlọ́run ọba nígbà tó ń bá ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọwọ́ nípa mẹ́ àdọ̀rọ̀ tó ń fà sọ́lù wọ́n máa fa àti àkùnfà àti mú. wọ́n ní mẹ́ àdọ̀rọ̀ tó fà sọ́lù ó ń sọ ọlọ́run ọba ní gbogbo àti ẹ̀wájú ó yìrún o. ìǹtẹ́ ẹ bá ti bá lórí ìrún mẹ́ àdọ̀rọ̀ tó ìǹtẹ́ òun ti sọ Allahu Akbar òun náà ti wọ̀ọ́rùn mu ó ti bá kẹ̀kẹ́ àwọn ẹlẹ́ẹ̀kẹta náà náà wọ́n ní ìtàwọn sọ ní gbogbo ẹnikẹ́ni mọ̀ ní adraka al-imama raki'an faqad adraka ar gbogbo ẹnikẹ́ni tó jẹ́ pé ìgbà tó dé ibi irun rẹ̀ tó fi lè bá ìmáàmù rẹ̀ lórí rùkú tó bá rẹ̀ lórí ó ti rẹ̀ ẹnì ọba sì ti bára káàkan ó ti bàjẹ́ ma. wọ́n ní wọn àwọn àríṣà tó sọ pé man adọ́rọ́kà rọ́kì ata ọkọ̀ adọ́rọ́kà sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá lè bára káàkan ó bá yàn. àwọn oníṣe ìṣèṣì fáàtì wípé tó bá ti lè bàrú kú ó bára káàkan ó ti bára káàkan na ọrọ bá ìrùn náà ọ̀rọ̀ àwọn ẹlẹ́kẹta yìí tó ṣe wípé gbogbo ìgbà tí ẹni tó fẹ́ kírun jẹ̀mọ́ ti ń jẹ mọ́sáàsì tí màmú rẹ̀ ọ̀bà tí kú ó lórí rògbò ọ̀gárákà yẹn ó sì dárò kásáramú sọ̀kẹ́. ìlọ́pàá tó fi jẹ́ wípé téèyàn bá dé jimá tó bá jẹ́ pé mọ̀sùlùkù lè rí bí sátò jumá ìmáàmù yẹn ti bẹ̀rẹ̀ jimá yẹn lákẹ́ àkejì lè yẹn wá bá ṣùgbọ́n ìmáàmù lórí rògbò níbi yìí azọka ẹni ni ó kì í láti pé ìrun rẹ̀ méjì tí ọmọdé rẹ̀ náà sọ pé ti lọ rè kú ọba bá ìmọ̀mù ti pàmò sẹ́ni aláwọ̀ mọ̀lẹ́hámídà ti dúró lẹ́yìn òrukù iná bá dé síbi júmọ kò lè pé lè sọ pé èmi ń bá rò pé ní ìsì méjì náà mo kí júmọ rẹ̀ rárá o torí kọ́ kankan rẹ̀. wọ́n ní tábà wo hadith àbúrò àtàkùn tẹ̀lé gẹ́gẹ́ ànábì ń sọ̀rọ̀ ń gẹ́ sọ́nà wàtúlá wàsálàmù àlẹ́ níbi tọ́ta alákùnrin ọ̀nà jùmọ̀ àríyàn gbogbo bàtà wà sọ pé lágbájá báràkà tàbọ̀ báyìí run òun ni pé ọ gbọ́dọ̀ bá rẹ̀ lórí ni alimọ̀sibúkú tá à ń sọ̀rọ̀ rẹ̀ ẹni tá a sọ pé màmú ẹ̀ kájú kásọ̀ fún mẹ́mọ́ ń bẹ lórí òrùkúrò gan láyà zálù min hali min sàlásì hàlá tá a bá wò dáadáa ẹni ìkan nínú ọ̀nà mẹ́ta ní ọ̀sẹ̀lẹ̀ sí ẹni tí mẹ́mọ́ ń bẹ lórí òrùkúrò kọ́ wọlé yọ bá rẹ̀ nípò kan mẹ́ta tàbí ẹsẹ̀ wọn ni kí ni kò náà alákọ̀ọ́kọ́ òní pé ẹ̀yẹ tàyà kọ́nà wẹ̀tà akẹ́rẹ́ ànínà wà á dọ̀kọ̀ ìmáàmù rọ̀ kì òun gẹ́gẹ́ nísàlẹ̀ ọkàn rẹ̀ gẹ́gẹ́ ọmọ yìí pé òun bá ìmọ̀ọ́mù ń rùkù yẹn ni pé ó rọrùn fún láti ṣe takbiratul ihram Allahu akbar àkọ́kọ́ tá a ṣe kọ́ ìmọ̀ ní dúró. súnmà hawa ìlà rùkù ọwọ́ ẹ̀sẹ̀ lọ sí rùkù tó túnbọ̀ pé ìmọ̀ọ́mù ti wà ó dáhùn náà lòdì pé hmm, kò sí ẹ̀ka ni. gbogbo ẹni lámọ̀ lè tiẹ̀ bá rí báwọn tẹ́lẹ̀ nígbà tí fẹ́mi bẹ́ẹ̀ rúkú ọwọlé ó ti aláwọ̀ àgbà kọ̀kọ́ ní dúró o lẹ́yìn náà wá lọ rùkú rùkú àwọn àfáà ní àní èdè nípa sọ wípé láká rẹ̀ pé ó ti bá rùn wa mẹ́mẹ́ wọ́n ti náà ní wípé gbogbo bàtí mú bá ṣùgbọ́n tó pẹ́tàrà ìfarabalẹ̀ tiẹ̀ ọ̀bá farabalẹ̀ dùn ó ti tẹ̀ pẹ́tì bí ṣe kọ́dà gbogbo ohun tó kì í kò ní torí pé nínú májèmú tá a sọ fún wa nígbà tá a sọ̀rọ̀ àbúkárò fún wa nìyí pé a ti takbiratul ihram kọ́ ìmọ̀ ní dùó ni lẹ́nìkọ́dé sẹ́niba kaba ẹni tó sì débi ìró ìré kèé ṣe pé ẹ̀ka sí kèé ṣe pé ó dúró ṣẹ̀rẹ̀ èyí kankan ló ṣe kí ni o ìlọ́pàá tí òfin lè dúó wí ọgbọ́dọ̀ dúró sọ Allahu akbar ọ̀dọ̀ tó bá dúró sọ Allahu akbar rẹ̀ ní dúró ṣùgbọ́n kọ́ wà bẹ́ẹ̀ ka ìkànnì pé ó sọ̀rọ̀ ọ̀wá sọ tó fi lọ rògbò nínú rẹ̀ fọ́ irun rẹ̀ lálàáfíà irun rẹ̀ tẹ́kí ni ó ní àlàáfíà kìí ṣe rúkúnù ṣùgbọ́n kó wí lọ dáa jù rẹ̀ fi pé jù ẹni ẹlẹ́ẹ̀kejì tó débi irun yìí òun náà yàtọ̀ akọ̀lù fi ẹnì mọ́ ìpè ipe ṣe ń sojú òkòrò fún wọn báraka ètò kóun tó sọ tó lọ ti gbórí òkè òun náà má bàtà ju pé á ah, òun tíra ọba ẹ̀yin àlámọ̀rẹ̀ tẹ̀ náà tẹ̀ náà kíá igbe kọ̀ báraka náà ni ẹlẹ́ẹ̀kẹta ẹnì yìí ń tẹ̀ ó gbìyànjú láti bá ìmáàmù ṣùgbọ́n yasuk ńgbà tó débi òun náà ọ̀ dàrú mọ́ lójú àádọ́rọ̀ ẹ̀rí yẹn ọ̀dà sí tí mo bá máa mú ni nírùkú ni àdìmọ̀mù ti ń lórí òkè hmm, gbọ́ sọ ìmọ̀ tàbí rẹ̀ tí ó máa dàrú mẹ́rin òdúkà tí ń wà ní mo bá wọn ni ẹ eh, wọ́n ti ń sọ sẹ́mi àlọ́ náà mi ẹni bá rí báyìí ọ̀nà méjì láàlá tan ìdájọ́ rẹ̀ sí àkọ́kọ́ òun ni wípé ayé olùkọ́jọ́ pé ìgbà tó wò lọ ó ń ṣe èmi lọ́dọ̀ pé tí mo bá ìyìnbá tí mo bá ìyìnbá mọ tó bá lè mọ̀ọ́mọ̀ wò dáadáa fúnra rẹ̀ tó wà wò pé mo bá ní wọn tó bá tó bá padà pinnu pé mo bá ní ọba náà nù torí pé ṣáàpù iyèméjì ló mú un bá tó padà wò pé ah mo wò lọ wò bọ́ ìyìnbá ní kọ̀ọ̀bá náà nù ọ̀hún ni ṣùgbọ́n táwa sọ yìí ó tún wá lálẹ́ lábẹ́ wo wọ́n tó bá sọ wípé mo bá ní ìlú mú yóò kírun yóò kàràkà rẹ̀ pọ̀ ń ba ṣùgbọ́n yẹ́sùrù lè sáháwì àmọ́ yóò forí kalẹ̀ gbàdé. torí kíni sẹ́mi gbẹ̀tà sọ sùjúrù sáháwì àtọ́pẹ́ ní nǹkan tí mo ń fa sùjúrù sáháwì o ni àṣàkù sọ̀rà gbogbo àti ìbáṣe ṣe ìgbégi ń bí èrò yẹn. lẹ́yìn pé èèyàn dé roko èèyàn roko nígbà tó máa fa ìforí ni wípé èèyàn ṣe sẹ̀ǹpà mú hadith àbí sẹ̀yìn àlùkòdìrí wá. ẹni yóò forí kalẹ̀ gbàgbé nígbà wo ni yóò forí kalẹ̀ ṣé kọ́bílà sálámà ni sáájú sálámà ni àbí lẹ́yìn sálámà wọ́n tó bá jẹ́ pé ẹni ìtàrọ́jà ìdá wájà sọ̀wà ó náwó pé eléyìí ni mo mú yóò forí kalẹ̀ gbàgbé lẹ́yìn sálámà ni tó jẹ́ báàgì àmọ́ ẹni táwọn sọ̀rọ̀ tó bá pé àbóṣe sọ pé ah, ó dá ìyìnbá náà ni yóò fọ́nká ìgbàgbé náà ká ló pé náà ló mú náà torí pé òun bàtó ṣe èmi yìí olómù kan wò pé òun pinnu ẹ̀mí lórí ẹ̀. àmọ́ tó bá jẹ́ pé ẹni méjèèjì kò tiẹ̀ wá ah, ìmọ̀ bí mo bá bí bí mo bá bí fàlìyẹ́ bùnú pé yọ̀ọ́ ẹ̀ka tó lẹ́nu yọ̀ọ́ lórí àmàdájú pé ni wọ́n yàtọ̀ sí tọ́gbọ́n wa àmàdájú yìí náà kọ́ yóò forí kalẹ̀ ìgbàgbé ṣáájú kí ó tó sálámà ṣákù kìtà ìsọsọ téèyàn máa ń ṣe èmẹjì níbi pé tí wọn bá bá lórí bí tọ́gbọ́n jẹ́ pé ọ̀nà ìyèméjì ìbá lọ jẹ́ kankan náà lẹ́nu èèyàn èyí ó tí ọba. àìwà bí irun yìí ó ti fún forí àmọ́ tó bá jẹ́ pé ìgbà tó yẹ ṣe èméjì èèyàn wá rí wípé à ah, mọ́ bá ní darí ọkùnrin lórí ẹ̀mẹ́ àbí ìyìn bá ní darí ọkùnrin lórí ẹ̀mẹ́ yóò ṣe ìforíkalẹ̀ ìgbàgbé méjì bá àdà sàlám akadà àbájáná al-ulama rahimahumullahu ta'ala. الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونشكر له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله احذروا من هذا الفيل الشانع بين الناس كانوا إذا أتوا المسجد والإمام راكعان يقولون إن الله مع الصابرين فهذا خلاف سنة وهذه بدعة ولقد صح عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يقول إذا أقمت الصلاة فامشوا للصلاة وعليكم السكينة والوقار فلا تسرعوا فما أدركتم فصلوا وما فاتكم فأتموا الحديث أقول فرق بعض الإخوان المسلم كثير أتبقى لك وكاد جفان النبي صلى الله عليه وسلم قال من سبقون كاد جفان النبي أن بار بوي المسبوق ni أن ń sàlàyé ẹni tó jẹ́ pé ìmáàmù rẹ̀ ṣáájú ẹ̀bẹ̀rẹ̀ wọn ọ̀fẹ́ wọ̀rùn àwọn tó ẹni tí ọba tọ́ba ìmọ̀ lórí rògbò àti sọ pé kò lè là náà mẹ́ta àfàlàyé rẹ̀ ìkẹ́kẹ́ wa ń bẹ táwọn afáwọn wa nípa rẹ tẹ́ fún wa òun náà pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wà rúkú bá máa sáré tàbí kọ́ jẹ sọ̀mọ́lẹ̀ tí mò ní máa mọ̀ pé ẹnìkan ń bọ̀ àwọn míì débi ba bá ìmáàmù ni o ń fọwọ́ ta ke sákẹ́sì pé ẹni sùúrù ẹja ba o kódà àwọn ọmọ ẹ̀fọ́ pé ńlá máa sọ bìrì ọlọ́run níbi àwọn sùúrù o. eléyìí ìṣesí kan tọ́jọ́ yìí pé ó fi koda o ya kódà ọyà pàṣípàṣẹ ànágbà Muhammad sallallahu alaihi wa sallam kódà àdàdálẹ̀ kódà tashwish lil imam wal ma'mumin. kọ́dà èèyàn ń dì sọ́ọ̀bù àwọn tí ń kírun àti mọ́mọ́ àti ìlú ẹ̀yìn torí pé ńgbà tó ń sáré gbàgbàgbà tó ń tẹ̀sán mọ́lẹ̀ àbọ̀ sọ̀rọ̀ àbẹ́sì fẹ́ lura wọn ẹ̀mí kò rí o gbogbo èrò tó fẹ́ lẹ́nu lórí o tún lè gbé ẹ̀mí èèyàn kúrò níwájú

ó ń sọ lọ́wọ́ ní fámṣú ní sọ́lá àfọ̀bádùn wọn fámṣú ní sọ́lá ẹ mẹ́rin lọ síbi ìrun ìsìnbátàn àfàkọ́ yẹn nàdí ìdìpọ̀ nígbà mi wípé a jẹ́ pé ikọ̀ ọmọ náà ìlàmú lèlhàdìrí ọjẹ́ ìfimọ̀ fáwọn tí mẹ́rin lásìkò àtẹ́gùn lò àti fáwọn tí èdèmọ̀ lásìkò náà bó ti ẹ̀jẹ̀ pé yàtọ̀ bí láàrin tòun àti àdán tọ́ba tí wọ́n bá ti pé ikọ̀ ọmọ àmì ẹ̀mọ́ rẹ̀ wàríkù ẹ fara tẹ ẹ bá lọ bí irun ni o ẹ kára yọ ẹ bá ẹ fara balẹ̀ ẹ mọ̀ lọ jẹ́ fàdà kùtùrì ọ̀hún ó tó wà gbọ́dọ̀ ju ó tó ní ẹ gbọ́dọ̀ sáré ẹ wò tó ní ẹ fara balẹ̀ ẹ mẹ́rin báyìí ní fada tó fẹrẹ o ẹfisa ní ẹgbẹrún fani fàmà àdúrọ̀tún fàtọ́dù tẹ́ ẹ bá wá farabalẹ̀ rìn tẹ́ ẹ bá dé mọ́sálásí ìtọ́lọ̀ bá ní kẹ́ ẹ bá níbi ìrún ẹ kí wàá máa fa àti àkùnfà àti mọ̀ ìtọ́lọ̀ ń bá ní pé ìmáàmù ti ṣáájú yín kí kẹ́ ẹ tó débẹ̀ ẹ pé àbọ̀ àbí bẹ́ẹ̀ o ti pé yín fún bọ́ọ̀lù débẹ̀ lẹ́yìn ká farabalẹ̀ wọ ìrún àwọn afọ àwa ni tó bá yẹ kó a fẹ́ farabalẹ̀ wọ ìrún a máa rí ìṣẹ̀lẹ̀ kan àdéhùn ìṣẹ̀lẹ̀ wọ́n yọrọ kí sọ́tù àbí bákírọ́tà òun náà ní ìsan arákùnrin kan náà wọ́n sọ hábà sáńpẹ́ náà àbí bákírọ́ wọ́n yẹ kí ló ṣe atali masjida ọba ọba mọsáfin dọkẹ ọfẹ kí mu náà ni o àmọlọ́n kára wà kọ́pẹ́ ìgbàgbọ́n mọsáfin ansan ti wà ní rúkọ́ farọ́kà kọ́bùlà ayẹsẹ̀ náà sọ́f ọba lọ́ọ̀rọ̀ yóò fi ọba rúkú fún subhanahu wa ta'ala kéde bíi sáfù gẹ tó rúkú fún ó kéré fọlọ́ ọ padà pàdé sáfù hamsa ń kéré sẹ́yìn ó sábà bọ́lẹ̀ ìpè tààrí sí bẹ́ẹ̀ olóòní ó sọ pé zaadaka Allahu hirsan wala ta'ud àníbí ni ah ọlọ́ọ̀ba yóò ṣe àlékún ojú kòkòrò dáadáa rẹ o wala ta'ud iná dáa ju kéèyàn wọ wala ta'ud àmì ìwọlé wala àmì ìwọlé wala lọ wala

wọ́n ní tẹ̀lé aláwọ̀kọ́ náà àbíbákẹ́ ọ̀tọ̀ lọ́jọ́ màánù níta lè pàyọ́ ń sí ni. àkọ́kọ́ ni gbogbo ògbà tí èèyàn bá ti fẹ́ kírun jẹ̀mọ́ à kọ́ bá dé mọ́sálásí kọ́ gbọ́dọ̀ sọ pé ó wà rúkú sí sáàbù òsì tí pé ọ rò pé ah tó ń rin sẹ̀dé ibi sáàbù yìí kò ọwọ́ àrùkù níbi sáfún ẹlẹ́kẹrin pé nígbà tí ń bá tàbá dìde tán bákọ̀ ọ̀rọ̀ wá sí mẹ́sì ìwọ̀n àlọ́ jọ́ìn sáfún. àáfàá ni ìntọ́nà mi sọ pé zádàkàlọ́wọ̀ ẹ̀rẹ́sán wàlẹ̀ àtàwọn ìyẹn ni gbóòórùn ẹ̀bẹ̀. ṣùgbọ́n àlàyé gẹ́gẹ́ ni pé gbogbo bàtà bá ti fẹ́ lọ rè kírun ìntọ́ dáa ni pé ká sáfún bíi àyè bá tẹ́kù sí ká tó bẹ̀rẹ̀ rùn sáfọ́ ńlá yòókù ti débẹ̀ ńgbọ̀ bá débẹ̀ lórí ìdò sọ Allahu akbar nítorí bá bá ń yẹun rẹ̀ alhamdulilah ẹ̀fọ́ bàbá ń kọ́ pé padà. àmọ́ sọ̀rọ̀ bí òkòrò àwọn sàhábà tí ìmọ̀ ìṣerore kan lẹ̀ láì má di ọ̀rọ̀ rẹ̀ èmi tábìlì lákìrọ̀tì sáwọn náà wà ní ṣe bẹ́ẹ̀ àwọn mímọ̀ ni a lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé wọ́n ní àlàyé wọn. òun pé àkọ́kọ́ náà láàfọ̀ látàlímù fárídín kọ́lífà sọ́fì tí gbogbo jẹ̀mọ́ ẹ̀ bá ń kí o tí sáábù ọ̀bà tí ìkùn tẹ́lẹ̀ kí wọ́n mọ̀ fínú fídọ̀ lọ rèé ta kété lẹ́yìn tí o tó pọ̀ mọ́ sáábù kò ní ìhùn kínkín. torí àríyìn wá dé sọ ibi àmì sọlá rẹ sọlá rọ àrọjò lẹ sọlá kọlfà sọfì àmì bí ìdákùnrin kan ọ̀dà ta kété ń bi sáábù kò tó pọ̀lú sáábù sí ìkí wọn fa amọ̀rọ̀ ọ̀hún amsàmbánikọ́lọ̀ rẹ̀ tún rẹ̀ ṣùgbọ́n ẹ̀ bá wákà Otu na nà ní yàtí iná pé tó ń bá ní kóhùn o kóhùn òde bíi sáfù yìí òun ò ní bára kàn pàápàá jùlọ kan tó wà bí ìrùn júmọ̀ àtàkùn lẹ́ẹ̀kan lára rẹ̀ jù àwọn onímọ̀ níbo ni ó ti ṣe wọ́n ní nítorí pé náà ni máa já nígbà tí wọ́n mẹ́ta bọ̀rọ̀ ní nínú àrí jùlọ yìí ẹnì ká pè ní jùlọ yìí ó ní àwọn kan

fàlìyàrká hìnà yẹ́dùkún kó bá tilẹ̀ wọ́n mọ́tà sílẹ̀ kó ní orúkún jọba wa. sọ́mọ yàdúgbò rọ́ọ̀tì àn hàtà yẹ́dùkún àti sọ́fì. ó ní bàbá wa rúkú tàbá yìí kọ́ wa máa wọ́ lọ bá ní ni o tí fi débi sábùkù. ẹni ọ wọlé sọ́sáfì máa ń tòrùkú jẹ́ òun sojú òkò fún mẹ́bàrà kan àti jẹ̀mọ́ kọ́ba lóun débi ààyè táwọn èsì sákùsì ká bá ńgbà ọmọ láti kọ́ rùkú kọ́mọ wà lẹ́sẹ̀ pé kí mọ́mọ́ tó máa lọ kọ́mọ lọ ní rùkú náà tí ó fi débi ààyè ó ní fa iná dáálí ka sunna ni n sọ fún a ọ̀fẹsẹ̀ múlẹ̀ bí láìka àná. àwọn náà tàbí lọ́wọ́ jókòó tí sọ̀rọ̀ àárẹ̀ àtúndì tó tún rẹ̀ ní fílẹ̀ àbíbákiri wọ́n ní kọ́dà tàbí àkọ́kọ́ ọjọ́ kẹrin àwọn ìjọ wọn ta fi ìta ìlú kẹlẹ̀ ìjọ kan bẹ́ẹ̀ sọ wọn ta fi nìyẹn ló bá gbé yẹ o ti á ń kírun lọ. àbáké adé mùsàbí òde á bá jọ ọmọ àdókò wọn èyí sì débi sáfù wọn wá ń wọ́ lọ báwọn títí ẹ fi débi sáfù. ètí àfúlẹ́bù Dubai ètí ń sọ yẹn ìmọ̀tún náà ṣe wẹ̀ àwọn àfáà ní gbogbo bó láti wá sọ láàrin àdínsì yìí àti tí Abubakar ṣe àti Mas'ud àti àwọn takalẹ̀ àti náà sọ fún Abubakar pé zadakallahu hirsan wọn àti ọ̀rọ̀ ọlọ́run ó yọ kúrú ní òkúrò ṣùgbọ́n mẹ́pàdà ṣe bẹ́ẹ̀ mọ̀ gbọ́dọ̀ mú padà tó bá wà dábìlì sọ̀n kí ni dábìlì ọmọ ṣẹlẹ̀ àwọn àfáà ni tá a bá wo tábàkì ọ̀sìn nǹkan mẹ́ta ló ṣe alákọ̀ọ́kọ́ òun ni wípé

ẹ rí i pé ọ̀pọ̀pọ̀ karaka tó padà bọ́ báyìí pọ́kà márùn kò lè sínú gbọ́dọ̀ mẹ́sàn-án ẹ̀mọ̀ torí pé tó bá pé kò rákà wọn àláàfíà ni làámọ̀rọ̀ ní kí ọlọ́rin tó torí pé nínú àwọn ìgbà wa àbí ti mí ongáwìrà níbi ìgbẹ́rẹ̀ yìí pé àyínà sááyé ẹni wọ̀run fi dà àkọọ́lẹ̀ àdà ó ní àmì àmì àmì ìdára kan lọ ṣe nǹkan wà ládà ó ọlọ́run ó lè ọkọ lójú òkòrò mọ́tẹ́ bẹ́ẹ̀ mọ́ ajẹ́ pé gbọ́dọ̀ mọ́tẹ́ bẹ́ẹ̀ mọ́ tí àdìsí ni pé wọ̀run mọ́ pẹ̀lú àwọn ẹ̀gbọ́wọ́ àhàdìsù mi tàbí tẹ̀lé wípé àwọn sálàf wọn a máa wọ ibi ìrun ní rùkú tí wọ́n wà wọ́ lọ ní rùkú yìí náà ni ó títí débi títà fúnṣẹ́kùtì láfírí mi lórí ọ̀sẹ̀ sọ fáwọn ọmọ rẹ̀ pé tọ́ bá dé mọ́sáàsì bẹ́ẹ̀ bá ń kírun lọ́wọ́ ó sì wà rúkú ó ti wọ́n mọ́sáàsì fásitì ìlàsọ́ rí i pé o ti súnmọ́ ibi tí ààyè sẹ́kù sí bí nítorí tí ń wò pé ibi ààyè sẹ́kù sí lọ súnmọ́ ẹ̀ríkà lẹ́yìn mọ́nà wà rúkú tọba rúkú tán lẹ́yìn ìgbà náà wà wọ́n ọ̀ṣẹ̀ lọ́ọ̀kì à ń wá rìn lẹ́nu tó rúkú yìí náà ni o tó fi débi tí àyè fẹ́ kù sí a jẹ́ wípé eléyìí lábẹ́ ojú kòkòrò dáadáa ẹni ọba rí irun ṣe wọ́n fi yìí wà nínú ẹni tí ọba ti á rí ṣe kó fara balẹ̀ rìn tẹ̀débi tí sáfù fẹ́ kù sí kó dúró ń bẹ̀ kó sì Allahu akbar rẹ̀ kó wá ẹ̀tẹ̀ lọ sí rùkúrù tọ́ba adé rùkú ọmọ wa bá ìmáàmù rẹ̀ lọ èyí tọ́ba bá ń bì òun náà ní kó kí èsì ọ̀bàbá kó gbìyànjú kó ṣe kí ni o kọ́ sọ padà bóun ni ó ti wá sàn bóun la ti máa ń sàn ìrún tá àbàbá àti ìrún tí àbá tí a sàn ni àbí a pè ní àwọn ìmìnira rahman fọba di ọjọ́ mẹ́jọ ìbẹ̀rẹ̀ kó túbà ó ti máa bẹ̀rẹ̀ pé bóun ni ìyẹn ti máa ń sàn ìrún ẹnì tọ́jọ́ yìí pé ó dé di ìrún níbi ìrún sàlátù ìṣà látà méjì gbẹ̀yìn lọ́ba bóò ni ó ṣe kí méjì sọ̀fẹ́ kí padà ẹnì ọ̀bálákà àtẹ̀lé bíi mẹ́gírìbì pé ló ṣe kí padà àti gba ọ̀sán alákọ̀ pẹ̀lú eré àkàmùmọ̀síbò iná ni a sì wà àbí ọlọ́run nínú àná rẹ̀ kọjọ́ ọgbà ẹ̀wọ̀n ìbáradà wà lọ́wọ́ ní ìbáradà allahumma arina haqqan haqqan ọ̀gbìn ìtìláà wà arina bọ́tìlà bọ́tìlà ọ̀gbìn ìtìláà allahumma ya wahid ya qahhar اقهر سلطان اعدائنا بسلطانك انت على ذلك قدير وانت بالاجابه جدير فإنهم لا يجزونك فكيف وأنت الواجب القهار اللهم رب ربنا صب لنا خيرا صب صب قدنا شر قدر كدا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين وأحينا مسلمين والحكمة بالصالحين غير قضايا المفتونين واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه صلى بملائكته وصدف بكم قال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته صدرنا النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما ذكر العكيم أقول ما تسمعون أستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن